الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له امر بمصاحبه الاخيار ونهى عن مجالسه الاشرار واشهد ان نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله ارشدنا الى الهدى واخذ بايدينا الى سبيل الرشاد ونهانا عن سبل الضلال والغوايه صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم واعلموا أن الله عز وجل يبعث الموتى ويحاسبهم على أعمالهم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم قال عز من قائل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا عباد الله داج ان الانسان كما قيل مدني بطبعه gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ èèyàn ẹni tó ṣe pẹ̀lú àdámá tí ọlọ́run ọba dámá èèyàn ò lè dámá ṣe èèyàn ò lè dáṣẹ̀ mí èèyàn ò sì lè máa dára rẹ̀ bá ṣe èèyàn máa báwọn èèyàn ṣe yóò máa lúpọ̀ máwọn èèyàn ìwọ ń bùkátà wọn àwọn náà ń bùkátà rẹ̀ báyìí ni ọlọ́run ọba ti ṣe dánmọ̀ èèyàn wàá rí i pé tó o bá sọ pé ìwọ nìkan ló fẹ́ máa dá wà ìwọ nìkan ló fẹ́ máa dá ṣẹ̀ṣẹ̀ mí ọ̀fẹ́ kẹ́nìkan ta sí ọ ìwọ náà sì ní ta sẹ́nìkankan orí rí pé ìsẹ̀mí ẹ̀ ò ní ṣeéṣe nítorí pé lọ́nà kan àbọ́nà mi òun bùkátà ẹlòmíì lọ́nà kan àbọ́nà mi bùkátà náà báyìí bá ti ṣe dánmí èèyàn wípé wọ́n máa bára wọn ṣe ẹnìkan ò lè dá wà ó sì máa dá ilé ayé kí ìgbésí ayé rọrùn fún un eléyìí ló túmọ̀ sí wípé bí èèyàn èèyàn ò ní alábàájókòó nínú wọn alábàárìn alábàáṣe alábàájókòó yìí wọn máa lapa lára èèyàn bóyá ní dáadáa àbí níta ìdá ìdí ni tí ọlọ́wọ́n bá fi pàkíyèsí wa fáwọn ẹni tó dáa nínú àwọn èèyàn àwọn ẹni rí àwọn olùṣe dáadáa àwọn lọ́yẹ̀ kọ́ ọ̀yàn láàyò àwọn lọ́yẹ̀ kọ́ bá rìn àwọn lọ́yẹ̀ kọ́ bá jókòó àwọn lọ́yẹ̀ kọ́ bá ṣe pọ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá wa bó ti ṣe ń pa anabi muhammed sallallahu alayhi wa sallam lásẹ̀ nínú alukur'an ike wasbir nafsaka macaladina yadacuna rabbahum bilgadati walcashi yuriduna wajha wala tacdu aynaka canhum turidu zinata alxayati dunya ọlọ́wọ́n bá ní ṣe sùúrù ìrìn anabi sallallahu alayhi wa sallam ṣe sùúrù pẹ̀lú àwọn ẹni tó ṣe pé wọ́n ń pe ẹlẹ́dàá wọn ní àfẹ̀mẹ́júmọ́ àti ní ìrọ̀lẹ́ mẹsẹ̀ jẹ́ ẹni tó ṣe pé yóò gbójú kúrò lọ́dọ̀ wọn àwọn ẹni tí ń pe ọlọ́run lọ́sẹ̀ mọ́júmọ́ àti ìrọ̀lẹ́ tó ṣe é pé ní tí wọ́n ń wá òun náà lójú ọlọ́run ṣe sùúrù pẹ̀lú wọn mọ yí àwọn má pa tì mọ kọ̀yìn sí wọn àwọn gangan ni kò máa bá ṣe mẹsẹ̀ ẹni tí ó gbójú kúrò lọ́dọ̀ wọn nítorí fi sílẹ̀ àwọn ẹni tí ń tó ṣe pé gbogbo gbà tásìkò àti sinlọ́n bá tó ní mọ́ṣáláṣí á rí wọn pé wọ́n ń bẹ́ ń bẹ́ bọ́yá láàárọ̀ ni ọ̀sán ni àbálẹ́ á rí wọn pé wọ́n ń bẹ ní mọ́ṣáláṣí àwọn ẹni tó ṣe pé kìí ṣe nǹkan kan làwọn ń lépa nǹkan kọ́kọ́ ni wọ́n ń wá bí ìbá sojú ọlọ́run ẹlẹ́dàá wa ọlọ́run ní rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ṣe sùúrù pẹ̀lú àwọn eléyìí àwọn ni kọ́ ọba tó má ṣe pa wọ́n tì má ṣe yà àwọn bíi ti wulẹ̀ ó kéré ma àwọn eléyìí àwọn ẹlẹ́ni tó yẹ kọ́ ọ máa bá ṣe ṣùgbọ́n nídàkejì ọlọ́wọ́n bá kìlọ̀ fún anabi sallallahu alayhi wa sallam láti mú àwọn ẹni bú lọ́rẹ̀ ọlọ́wọ́n bá kọ̀ fún láti mú àwọn ọ̀tọ̀ ọlọ́wọ́n bá alábàájókòó àbí alábàárìn gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ti ṣe sọ ní ọ̀kan nínú àwọn àyè tó ti kọ eléyìí fún anabi sallallahu alayhi wa sallam nínú al oni wa idha ra'ayta alladhina yakhuduna fi ayatina fa'a'rid anhum hatta yakhudu fi hadithin ghayrihi wa imma yunsiyannaka ash-shaytan fala taq'ud ba'da adh-dhikra ma'a al-qawmi adh-dhalimin Allah ní tírà nabi sallallahu alayhi wa sallam tó bá ra àwọn ẹni tó ṣe pé wọ́n máa ń fẹnu ara wọn wọ arọ́fù wọ́n máa ń sọ̀sọ̀kúsọ wíwèé kòwé nípa àwọn àyà Ọlọ́hun Ọba tó Ọlọ́hun Ọba sọ̀kalẹ̀ fa'arid anhum ìṣe lọ́yẹ kọ́ kọ̀yìn sí wọn o má kọjú sí wọn ẹ̀yìn ni kọ́ kọ́ sí wọn hatta yakhudu fi hadithin ghayrihi títí tí wọ́n fi máa fẹnu sọ ọ̀rọ̀ míì tó yàtọ̀ sí sísọ̀sọ̀kúsọ nípa ọ̀rọ̀ Ọlọ́run. wa imma yunsiyannaka ash-shaytan àìbáàmà tí àṣetọ́ni bá mú ọ gbàgbé pọ́lọ́wọ́n bá ní kọ́ kọ̀yìn sí wọn nígbà tí wọ́n bá ń sọ̀sọ̀kúsọ tán wíwì kówì ọ̀ gbọ́dọ̀ bá wọn tò ọ̀ gbọ́dọ̀ bá wọn jókòó ó sì gbọ́dọ̀ bẹ pẹ̀lú wọn nígbà náà táṣetánì bá mú ọ gbàgbé tó jókòó pẹ̀lú wọn lásìkò yìí fala taq'ud ba'da dhikra ma'al qawmi adh-dhalimin ní kété tó bá ti rántí ọ gbọ́dọ̀ jókòó papọ̀ pẹ̀lú àwọn alábòsí o ọlọ́wọ́n bá ń kọ̀ fún anabi sallallahu alayhi wa sallam láti máa jókòó papọ̀ pẹ̀lú àwọn alábòsí ọlọ́run kọ̀ fún láti máa tò papọ̀ pẹ̀lú àwọn ọ̀tá rẹ̀ ọlọ́run ọba kọ̀ fún láti àwọn lànàbì sallallahu alayhi wa alihi wa sallam yóò máa tó pọ̀ pẹ̀lú wọn ẹ̀kọ́ lélẹ́ ìjọsìn mi àti ìwọ wípé tá a bá yan ọ̀rẹ́ tá a bá yan nìkan láàyò ẹni tá a máa bá rìn ẹni tá a máa tó papọ̀ pẹ̀lú rẹ̀ ẹni tó ṣe pé àjọ máa kọ́wọ́ tá a máa kọ́wọ́ ká ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ó fẹ́ràn Ọlọ́run ó fẹ́ràn anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú ẹni tó ṣe pé àwọn ọ̀daràn àwọn ọ̀tọ̀ lọ ńlọ àmọ̀bárin àwọn lọ́yàn láàyò àwọn ló mú lọ́rẹ̀ àwọn alábòsí àwọn ẹni gbó àwọn ẹni tó ṣe pé gbogbo ńtọ́ takotọ́ lọ́hùn làwọn á máa ṣe gbogbo ńtọ́ jẹ́ ti ọlọ́hùn àwọn kì í ṣe àwọn eléyìí májè ọ̀jẹ̀ pé wọn ló mú lọ́rẹ̀ o wà nínú hadith eléyìí tí imaamu Bukhari àti Muslim gbé jáde nínú sahihi wa anabi sallallahu alayhi wa sallam ó ń ṣe àpèjúwe alábàárìn tó dáa àti àpèjúwe alábàárìn tí kò dáa ó fi alábàárìn tó dáa ó fi wé nǹkan kan ó sì fi alábàárìn tí ò dáa ó fò náà wé nǹkan mi ó ní mathalul jalis as-salih wal jalis as-su' ka hamilil miski wa nafikhil kir fa hamilul miski imma an yuhdhiyaka. وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة ونافخ القير إما أن يحرق ثيابك إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثة متفق عليه النبي صلى الله عليه وآله وسلم قال أكو جوا على باني تدا أتي على باني تكو دا أو بي أكو ẹni tó ń gbé lọ́fíńdà kánì tí ń tà àtẹni tó sọ pé lòún anabi wọ́n ní àpèjúwe ẹni rí tá n bá rìn ó dàbí àpèjúwe onílọ́fíńdà ni àpèjúwe ẹni bú tá a bá tò ó dàbí àpèjúwe alágbẹ̀dẹ tó ń fi ni ẹ̀rẹ́ ni tó ń gbé lọ́fíńdà ká ó ṣeéṣe kó ó sì ṣeéṣe kọjá pé kò ní bùn wa ṣùgbọ́n á ríra lọ́dọ̀ rẹ̀ ó sì ṣeéṣe kọjá pé kò sí fún títà gan pẹ̀lú ṣùgbọ́n kó ṣe pé fi mú kó lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹni tó ń fi àwèrè ẹnìkan ò lè bó náà jókòó kó náà kankan gbégún wọn o nínú kọjá pé yóò fi iná yóò fi ju tí ọba tiẹ̀ fi jó ọlá sọ́tọ̀ ẹ̀ òórùn burúkú eléyìí tí ẹwìrì rẹ̀ ń gbé jáde ọba ti jáde tó yọ sáwọn èèyàn wọn ni ló ti ń bọ̀ ara rẹ̀ yìí náà wá tóbi òórùn ti rẹ̀ ó tó láti kí láti tí imú sì kọ́ ti ń ọwọ́ ike kọ́ ọ máa ṣàkíyèsí àdéhìí yìí ní gbogbo gbà níbi àwọn ẹni tó ń bá ṣe àwọn ẹni tó o bá tò àwọn ẹni tó mú lọ́rẹ̀ àwọn ẹni tó mú ní oníwọléwọ̀de àwọn tó ṣe é pé bẹ́ẹ̀ bá ti ríra ẹ̀ tí ì gbádùn àwọn ẹni tó ọjọ́ dàjọ́ sí pọ̀pọ̀ gbogbo wọn máa yẹ̀ wò tí àpèjúwe wọn làpèjúwe ẹni tó gbé lọ́fíńdà lọ́wọ́ àbí àpèjúwe ẹni tí ń fi ẹ̀wìrì tó bá sì gbé àpèjúwe àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn alábàárìn rẹ oní àlàpèjúwe ẹni tó gbé lọ́fíńdà lọ́wọ́ á sọ pé okú oríire o mójútó wọn má jẹ́ kí wọ́n sá mọ́ ọ lọ́wọ́ mójútó wọn má jẹ́ kí wọ́n gbà wọ́n mọ́ ọ lọ́wọ́ nítorí pé àwọn gangan lọ̀rẹ́ rere àwọn gangan lẹni téèyàn bá rìn téèyàn ṣòfò ṣùgbọ́n tó bá ṣe pé àpèjúwe àwọn ẹni tí wọ́n ń bá rìn àpèjúwe àwọn ẹni tó bá tò àpèjúwe àwọn olùbá ọ̀dámọ̀ràn oná làpèjúwe ẹni tí ń fi ẹ̀wìrì ọ̀dájú pò ọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ yàn láàyò àwọn ẹni tí bàtẹ́ ní jẹ́ títí wọ́n ti bàjẹ́ àwọn lórí mú lọ́rẹ̀ wọn ọgbọ́dọ̀ wá wọ́nà láti bọ́ lọ́wọ́ ọrú wọn ọgbọ́dọ̀ wọ́nà láti jẹ́ ẹni tó ṣe yí pé yọ yàrá rẹ̀ yà wọ́n nítorí kó lè bá àṣẹṣà àwọn ẹni rẹ̀ tó ṣe yí pé ọmọ bá rìn àwọn ẹni rẹ̀ tó mú lọ́rẹ̀ àwọn ẹni rẹ̀ tó bàtò nítorí kọ́rọ̀ rẹ̀ kó lè bá àjọ. tẹni tó ṣe wípé ọ̀nba ẹni tí ń gbé lọ́fíńdà kárìn tápèjúwe rẹ̀ òní jẹ́ ti tẹni tí ń ẹni tí fi kárìn. eléyìí ó sì ti hàn sí kálukú wa náà pé tí bá ní ọ̀rẹ́ tó dáa ọ̀rẹ́ tó dáa máa darí ẹni lọ síbi tó dáa ọ̀rẹ́ tó dáa máa bá ní dámọ̀ràn tó dáa ọ̀rẹ́ tó dáa máa pàkíyèsí ẹni láti kúrò nídìí tí ọ̀rẹ́ tọ́ dáa kò ní rí i pé yàn fi ìgbẹ́ sọ́nà kó má dá yàn padà sójú ọ̀nà ọ̀rẹ́ tọ́ dáa a máa fẹ́ dáa fún yàn gẹ́gẹ́ bó ti ṣe dáa fún un ọ̀rẹ́ tọ́ dáa a máa fẹ́ ká sírí èèyàn bò gẹ́gẹ́ bá a máa fẹ́ kí tó wọ́n bẹ́ẹ̀ náà ni máa fẹ́ fáwọn ọ̀rẹ́ rẹ̀ ìjókòó tí wọn ò ní jẹ́ jókòó à ń pẹ́ ìbájókòó pọ̀ tiwọn ìbájókòó pọ̀ pàkíyèsí ara ẹni ni lọ sí ìdí èyàn bẹ́ ni rérìn èyàn báwọn ẹni rétò àyàfi kí rere ọmọ tọ̀yàn wá àyàfi kí wọ́n máa sọ̀rọ̀ yẹn dáadáa tẹ́bá padà sínú alukur'an nínú suratul kahf á rí i pé ọlọ́wọ́n bá ròyìn àwọn èèyàn kan níbẹ̀ àwọn ẹni tó ṣe é pé wọ́n kójọ wọ́n gbára pamọ́ sínú kòtò kan tí ń bẹ lára àpáta ní ìgbà tí àwọn èèyàn wọn táwọn jẹni tó tako tọlọ́n nígbà táwọn èèyàn wọn táwọn jẹni tó ṣe pé àwọn ọ̀fẹ́ ọ̀rọ̀ nípa tawhid táwọn èèyàn yìí àwọn ọ̀dọ́ wọ̀nyí àwọn sì jẹni tó lọ́wọ́n bá fi mànà lọ sí di kásọ̀ lọ́wọ́n bá lọ́kàn nínú ìjọsìn ọba ń wá wọn aráàlú ń wá wọn ipe àwọn fi mú wọn dẹ́rìn àwọn fìyà jẹ wọn lórí ìgbàgbọ́ tí wọ́n ń gbé ká èyí tó yàtọ̀ síta wọn àwọn èèyàn yìí wọ́n gbẹ́sìn wọn sá wọ́n sá lọ sínú òtí ń bẹ lára àpáta yìí wọ́n sì wá lọ fara pamọ́ síbẹ̀ wọ́n fara sínkù síbẹ̀ ọlọ́ọ̀ni kò rún gbé wọn lọ ọlọ́ọ̀ni kò rún gbé wọn lọ nínú àpáta yìí wọ́n wá ń bẹ nínú àpáta yìí fún nǹkan tó lé ní ọgọ́rùn-ún mẹ́ta ọdún ní ìgbà tó rún gbé wọn lọ wọ́n sùn fódìdí ọgọ́rùn-ún mẹ́ta ọdún ó lé ṣáájú kọ́lọ́ọ̀bù tó jí wọn padà sáyé àwọn èèyàn yìí lọ́jọ́ tí wọ́n sáyìí wọ́n sá tajàtajà wọn ni wọ́n ni ajá eléyìí tó sèpò náà tẹ̀lé wọn ọ tẹ̀lé wọn wọ ibi tí wọ́n sá pamọ́ sí yìí báyìí ẹ wá wo oore tọ́lọ́ wọn bá fi sí àwọn èèyàn yìí oore sísọ nípa wọn oore yíyìn tọ́lọ́ wọn bá yìn wọn oore yìí ó tún sàn títí dọ́dọ̀ ajá wọn rí pé ńgbà tó bá ń kàtà wọn nílò bọ́lá ti ni ń sọ̀rọ̀ ẹ̀rí tó ṣe pé basitun dira'ai ọtí ọwọ́ rẹ̀ méjèèjì síwájú òní mọ̀ ìgbà ajá yìí ó ti sùn lọ gbanagada láti ọgọ́rùn mẹ́ta ọdún ó sì ní mọ̀ pé àwọn èèyàn rẹ̀ tí wọ́n ní àwọn náà láti ọgọ́rùn mẹ́ta ọdún ó lé ni wọ́n ti sùn kánú kòtò yẹn ajá ajá mà ní tó ṣe pé tí máa ń bẹ́nu léèyàn màlẹ́kà kọ̀mọ̀ ní léèyàn ajá ó mà tó ṣe bá ní anábì sọ yìí ntí wọn máa dínkù nínú ládéyàn ní òru àti ọ̀sán ọjọ kéèrọ ọtọyìn ní kéèrọ ọtọyìn ntó tóbi bí àpáta ńlá méjì méjì ni wọn máa dínkù nínú ẹ̀san rẹ̀ èèyàn lójoojúmọ́ tó bá lájà ńlẹ lájà tó ṣe é gbé kéésì pé òun fi ń sọ dẹ ajá tó ṣe é gbé kéésì pé òun fi ń sọ òun fi ń daran ajá tó ṣe é gbé kéésì pé òun fi ń sọ oko rẹ̀ tó bá nírú rẹ̀ ńlẹ kéèrọ ọtọyìn ní kéèrọ ọtọyìn lọ́lọ́run ẹlẹ́dàá wọn máa dínkù nínú ládàá rẹ lójoojúmọ́ tó ti bá jáse jẹ́ yìí ọlọ́run bá ròyìn rẹ̀ pẹ̀lú dáadáa nítorí pọ́ báwọn ẹni retò òun náà àlùbáríkà àwọn èèyàn yìí ọ̀sán òsì dọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ eléyìí jẹ́ báwọn torí ẹ̀ téèyàn bá já pé àwọn ẹni búlò yẹn bá ń bá rìn gẹ́gẹ́ bí ìṣèjẹ́ tó ṣe pé ògidì àwọn ọ̀daràn iná làwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ẹni bú àwọn lọ̀rẹ́ tó ń bá rìn kó o jẹ́ ó yọ ìwọ ti pààyàn òun lọ̀rẹ́ burúkú àdánwò tó ṣe é pé ó lè má sọ̀kalẹ̀ lónìí ṣùgbọ́n kò ní í ṣaláì jálù ọlọ́jọ́ kan òun náà lọ̀rẹ́ burúkú nítorí pé àwọn ọ̀rẹ́ burúkú wọ́n á máa ṣe ní lákin wọ́n á máa gbóni láyà láti hùwà ọ̀daràn àwọn ọ̀rẹ́ burúkú wọ́n á máa gbóni láyà láti ṣe tí ọ̀tà kò tọ́lọ̀ ọ̀rẹ́ burúkú á máa kọ́ ni ká jalè ọ̀rẹ́ burúkú á máa kọ́ ni ká parọ́ ọ̀rẹ́ burúkú á máa kọ́ ni ká mutí ọ̀rẹ́ burúkú á máa kọ́ ni ká ṣe zina ọ̀rẹ́ burúkú a máa kọ́ ni ká dáná ọ̀rẹ́ burúkú a máa kọ́ ni ká pààyàn ẹ rí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ bóyún wọ́n mara wọn wọ́n jọra wọn iná ni wọ́n ṣe ń bára wọn rìn wọ́n mara wọn wọ́n jọra wọn iná ni wọ́n ṣe ń jọ ń kọ́ wọ́n rìn nínú ká dáràn bẹ́ẹ̀ ni ẹnìkan wà ní mú ọ̀daràn lọ́rẹ̀ àyàfi kí májèlé yìí kọ́ padà ṣekú paníjọ́ kan kò sí tàbí ṣùgbọ́n ipe àdánwò tó ń fi gọ̀gọ́ fà yẹn kò sí tàbí ṣùgbọ́n ipe tó bá dọjọ́ kan yọ padà ọ náà ni tọrọ rẹ a máa pé ni àti ṣe ń tọ́ta kó ẹ rí àwọn ẹni tí ń ṣe bọ́ lónìí wàláhì ọ̀rẹ́ lọ́fẹ́ lómi ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ya kèfèrí ọ̀rẹ́ lọ́fẹ́ àwọn lọsídìí ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ṣe pé ń pààyàn ń pààyàn jẹun ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀rẹ́ náà ló má wọ́n á máa mú tọ́lọ́run rẹ̀ nítorí orí ibu gidi ni fẹ́ni tí bá ń bẹ ní ibú rìn orí ibu tí ò ní pẹ̀kun ni fẹ́ni tó sì pa wọn irú wọn lọ́yàn láàyò ẹ wá wọlé kan aburú bí ó ti ṣe máa ṣíra rẹ̀ lé wọn lórí lójoojúmọ́ àwọn ọ̀rẹ́ ẹbú dájúdájú tí ìwọ ọba máa bá a kópa nínú aburú tí ń hù níwà wàá rí i pé ètò kéré jù ni pé wàá rọ ara rẹ wàá lẹ ẹ̀mí rẹ láti máa ṣàfojúnù lórí ìbàjẹ́ tí máa ń se after all ìwọ òkúkú mutí àmọ́ sọ yìí pé ohun òun ló mọ̀ òun ló mutí sínú ara rẹ̀ kò sá lè jẹ́ mi ò mutí ni tí mo mọ̀ after all òun ló ń dáná èmi ò ní dáná ń after all òun ló ń se zina èmi ò se zina ń tèmi ó rí i pé díẹ̀díẹ̀ ó sí ní wò pé òun ló ń ṣe kò burú tó bá mọ sọ fún pé kọ́ pàtì wàá rí i kó máa dákẹ́ lórí aburú rẹ̀ àpèjúwe a tiẹ̀ yóò wá dàbí tẹni tí ń bá ẹni tí ń fi ẹwìrì jókòó sórí pé tí ọba kó ràn ètò kéré jù ni pé òórùn rẹ̀ ọmọ àtàbọ wọn mọ sọ pé ọ̀rẹ́ olè ní baba alágbèrè ní bọ ọ̀rẹ́ ìyá yẹn ẹ ìyá olórí ibú tí wọn mú jó subhanallah wọn kàn pé wọn ò pé jáni sọ pé olè ní olè ẹ ń zina ni ọ̀rẹ́ dánadáná wọn dánadáná ló ń ná jàre torí ẹ orúkọ rẹ ọsàn ju orúkọ tí ọdá lọ àwọn olórí ilé yẹn orúkọ tó dáa làwọn máa wá torí ẹ ẹni tí bá ń sìn bẹ́ẹ̀ ni bú rìn ẹ rí i pé níbo ìjókòó tí wọ́n bí à ń pẹ́ gan kò ní í ṣaláì wà ń bẹ́ẹ̀ káma sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dá kò ní í ṣaláì wà ń bẹ́ẹ̀ eléyìí ni òun ni wọ́n ń pè ní miskul majalis òun náà ní lọ́fíńdà ibi táwọn ti jókòó wọn máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ ni tí wọn bá ti rọ́rọ̀ ọlọ́rọ̀ sọ kíkan ni ibùjókòó wọn máa kan bẹ́ẹ̀ lòfófó kò ní sáláìwá ń bẹ̀ irọ́ pípa kò ní sáláìwá láàrin àwọn èèyàn bú wọn máa bú àwọn èèyàn kò ní sáláìwá láàrin wọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ tó ti pa àwọn kan sọ tó bẹ́ẹ̀ tó lọ́wọ́ bá fi pa wọ́n run gbogbo ẹ̀ wọ́n máa sọ bóbìnrin bá kọjá tí ẹni wọ́n mú gbọ́ ẹ̀rí bíbí kan rẹ̀ ti ṣe rí ẹ̀rí bíbí kan rẹ̀ ti ṣe rí irú rẹ̀ náà ni ìwọ ti máa tijú ó ti máa tijú láti sọ̀rọ̀ ẹ̀ ọmọ sọ pé kílẹ̀ ń sọ yìí wọ́n di àwọn ò ti máa ńgbà bá di bí irú wa wọn náà máa ṣe bí tiwa náà torí di eléyìí ẹ rere kéré láàrin wa bí a ń lọ gbá géèmù kí géèmù bí a ń lọ kéré yọ láàrin wa wọ́n lè pa àwọn bẹ́ẹ̀tì ta ló máa jẹ bọ́ọ̀lù ta ni ò ní jẹ wọ́n lè máa gbá àwọn gbá kínní kan ps wọ́n lè máa gbá àwọn gbá kínní kan table tennis wọ́n lè máa gbá àwọn ọ̀rẹ́ bú nu àwọn ọ̀rẹ́ bú irú ẹyẹlẹyẹ wọ́tọ̀ bẹ́ẹ̀ bá ti rẹ́ nìkan nínú wọn bẹ́ẹ̀ náà làwọn yòókù ó rì. wàá rí i pé téèyàn bá ti ń bá wọn ní bórìn èèyàn máa sọjú lẹ̀ fún wa láti máa ṣe bàjẹ́ láti máa ṣe tí ọ̀dà torí ẹ̀ bíbẹ́ ní bórìn ìnira ti mẹ́mbẹ́ ọ̀pọ̀ ó àyà ọ̀tayọ gbogbo ní tó lè máa pè láǹfààní gbogbo ọ̀nà kọ́nà sẹni bíbẹ́ ni bórìn ló fi máa ń yàn yàn jẹ ló fi máa ń kó ìnira báyìí àìmáyé èèyàn ẹni bíbẹ́ ni bórìn ló ti ṣe sábàbí ìparun fún wa àìmáyé ẹni bíbẹ́ ni bórìn ló ti ṣe sábàbí ìparun fáwọn èèyàn àti pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn iná ẹni bíbẹ́ ni bórìn ló ti kó wọn lọ sídìí ìparun bóyá lọ́nà táwọn náà mọ̀ àbọ̀nà tí wọ́n ti ẹ̀ mọ̀ gan pẹ̀lú torí ẹ ẹ jẹ́ ká wo àpèjúwe nínú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ nínú ìgbésí ayé àwọn ẹni tó ti ṣáájú káwa náà tara rẹ̀ kọ́gbọ́n nítorí pé àwọn ẹni tó síwájú wa ọ̀nbẹ nínú wa ẹni tó ṣe pé látàrí kọ́ bá àwọn ẹni rètò lòun náà fi dolórí rẹ̀ a sì rí nínú wa ẹni tó ṣe pé látàrí kọ́ bá àwọn ẹni bútò lòun fi sórí ibú ọlọ́wọ́n bá kó sèmi pẹ̀lú yín lólórí rẹ̀ kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó ṣe pé ìmànà ti alukur'ani àti sunna yóò ṣe wọn láǹfààní ní kọ̀kọ̀ àti ní gbangba aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله dájúdájú ẹ̀kọ́ ń بي نينو اكو جو انتو تسلسان sáwọn aṣáájú ẹni سيكوي àpèjúwe tiẹ̀ àpèjúwe ẹni tó rìn bó ti ṣe tó àti bó ti yẹ tó ni gbogbo ẹni tó fẹ́ ire àpèjúwe ẹni tó sì ṣe pé ó rìn bí ó ti ṣe tó àti bí ó ti ṣe yẹ ọ tara rẹ̀ sórí ibu ẹkọ tún ń fún gbogbo ẹni tó fẹ́ ire pé kí wọ́n má rìn bó ṣe rìn o ọ má àwọ àpèjúwe nínú àwọn alákọ̀ọ́kọ́ òun náà ní tó wá nípa ọ̀kan nínú àwọn kòfàrù Quraysh nínú àwọn kèfèrí Quraysh orúkọ bàbá yìí ó ń jẹ́ Uqba ibnu Abi Mu'ayt Uqba ibnu Abi Mu'ayt ó jẹ́ nìkan tó ṣe pé a máa wá jókòó sọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba wa tó ṣẹ̀ṣà rẹ̀ kó máa jẹ́ ránṣẹ́ òun kó máa jẹ́ anabi òun ní ìlú Mẹ́kẹ́ Uqba yóò wá jókòó anabi sallallahu alayhi wa sallam láti gbọ́ kí anabi ń wí lọlọlọ sì lọ́lọ́lọ́wọ́n bá fi ràn ọ́ yóò kò sì fara ní anabi rè yóò jókòó yóò máa tẹ́tí gbọ́ ntí ń sọ ètí ń bá àwọn èèyàn yóò kan tọ arákùnrin ìgbà tó pé gbogbo àwọn ni wọ́n máa fara ní anabi alayhi kódà ìdíje gan ni wọ́n ń ṣe lórí ta ni ó ní lára jù ta ni ó kópa lára bá jù nínú àwọn kèfèrí máa ṣe bẹ́ẹ̀ wọ́n wá fura ìpè Uqba ibn Abi Mu'ayt èyí ti rí <coughs> èyí ti rí tóun tí èfi fara ni anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwọn tí ṣe ń fara ni anabi sallallahu alayhi wa sallam wọ́n wá lérò yìí pé kó má jẹ́ pé Uqba. ó ti dọ́gbọ́n gba islam ni ńlọ́fà ni èéfín náwó bàjẹ́ sanabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ukubata wáwí ó ní ọ̀rẹ́ kan ní ilẹ̀ sham arákùnrin yìí ilẹ̀ sham ló ń wà kò sí ní arákùnrin yìí òun jẹ́ kèfèrí gẹ́gẹ́ bí àwọn islam wọn wá sòfófó sọ rẹ rẹ̀ tó wà sham kódà bí tí ó ti gbẹ̀sìn islam o <coughs> tó gbẹ̀sìn islam yìí báyìí gbogbo àwọn káwọn mọ̀nà táwọn gbà táwọn fi dàgbàdà sínú àwọn arákùnrin wa láti sham <coughs> nígbà tó dé láti bá ọkùbá sọ̀rọ̀ ó lóun ní bá ọkùbá ní gbólóhùn kán bí ti wulẹ̀ ó kéré ma ó di ìgbà tí ọkùbá bá fi dán lójú ipò òun ò tí ì gba islam ọkùbá lóun gba islam islam òun gba islam kí lóun fẹ́ fi islam ṣe náà bí pé kí lóun fi islam ṣe n sọ̀rọ̀ ká ma jọ lọrọ láàrin ara wa nǹkan kan tí ó ṣe ni pé mò n fẹ́ kó fi dá mi lójú tí islam ọ̀nà tí mò ń sì kó fi dá mi lójú pé islam òun náà ni kó fara ní anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam subhanallah látàrí pé ni ibú rìn ẹni ibú a máa dẹ́ni ibú ẹni ibú a máa tí kì í fara ni ọwọ́ agbọ́rọ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu ọwọ́ asèntọ́ rẹ̀ tọrọ lọ́dọ̀ rẹ̀ ó gbéra pa ó di ọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam kò sì yé gbìyànjú títí tó fi rí pọ́n kó ìnira bá anabi sallallahu alayhi wa sallam títí tó fi rí pọ́n ní anabi lára ẹ̀ bá a béèrè kí látúbọ̀ tán Uqba ibn abi Mu'ayt kí la tó bọ̀tán ntọ́rẹ̀ olórí ibú tó mú ṣe sí anabi sallallahu alayhi wa sallam atúmọ̀tán olórí ibú rẹ̀ onáà ní kọjọ́ kan nínú ẹni tí wọ́n pa lọ́jọ́ ogun badar ọjọ́ kan nínú ẹni tí wọ́n pa lọ́jọ́ ogun badar nígbà tó ń wá ń kèfèrí torí ẹ̀ àti irú ẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama lọ́lọ́sẹ̀ wá sọ àwọn àyà yìí kalẹ̀. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا اللهم bá ẹ wá rántí ọjọ́ gbẹndé alkiyama ọjọ́ tí alábòsí Uqba ibn Abi Mu'ayt olórí ibú olórí ibú ọwọ́ ara rẹ̀ tí ó gé ọwọ́ ara rẹ̀ méjèèjì jẹ ní kíkẹ́ jẹ tàbámà lọ́jọ́ tí àbámọ̀ ni wúlò yaqulu ya laytani àwọn máa ṣe o kí ló ṣe mí kí ló ṣe mí ittakhadhtu ma'a ar kí ló ṣe mí tó ṣe kójú ọ̀nà tánàbí fi sọ̀nà tèmi náà gbàgbẹ́ nígbà tí wọ́n wà láyé subhanallah ó ti láǹfààní àti di mùsùlùmí ó ti láǹfààní àti dọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kọ̀ láti ṣe bẹ́ẹ̀ nítorí pé ó fẹ́ dùn ọ̀rẹ́ rẹ̀ olórí ibú ó fẹ́ dùnnú ó fẹ́ dùn ọ̀rẹ́ rẹ̀ olórí ibú ó fẹ́ dùnnú ẹni tó sọ pé kọ́ lọ kó nira bá anabi sallallahu alayhi wa sallam kó òun lè bá gbà pé kò tí ì gba ìsìn islam ó sì ṣe bẹ́ẹ̀ ó dùn olórí ibú yọ́ọ́ máa wá sọ pé yá wàhálà ta lẹ́yìn tẹ́ni lẹ́m ẹ̀tẹ̀kẹ̀ fúlẹ́nàn khalila ọmọ sí orí ibú tó ń wá pọ̀ orí ibú tó ń pọ̀ tó ń bá ti mà kó wọn mọ̀ mú lágbájá yìí lọ́rẹ̀ lé ayé lágbájá tó ní ọgbọ́dọ̀ fara ní anabi sallallahu alayhi wa sallam sọ wá wúlò mà àbámayàn ò wúlò kódà bó bá tún gẹ́sẹ̀ rẹ̀ jẹ kò wúlò kò wúlò ó ní laqad adallani ani dhikri ba'da idh ja'ani dájúdájú òun ló tó jẹ́ kí n kọ̀yìn sálùkùránì o lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti rán tó ti fa anabi sallallahu alaihi wasallam ránṣẹ́ tó sì fún lálùkùránì ọ̀rẹ́ òun kèfèrí tó wà ń ṣàmù yẹn ó ló sì òun lọ́nà wa kana ash-shaytanu lil-insani tẹ́lẹ̀ náà ẹni tí pààyàn ti lòun wọ́n sọ pé kò sórí ibú kò ṣe kèfèrí tó bá ti wá sórí ibú yẹn kò sí tọkùn pẹ̀lú rẹ̀ o yọ yọ sẹni òsèntọkùn pẹ̀lú rẹ̀ máa dórí ibú rẹ̀ máa dàjẹ. ayà yìí bó ti ṣe bá rúkúbà wí bẹ́ẹ̀ náà lọ́ba gbogbo wọ tó ṣe pé ọ̀rẹ́ tó ọyàn láàyò olómú ọmọgbà ẹ̀sìn Islam ìwọ náà ti ríra ó ti ríran rí ó sì ti gbọ́ gbogbo ń tọ́ ń gbọ́ nípa Islam ìwọ náà ti mọ̀ pọ́ńlẹ̀sìn gbogbo nǹkan míì èèyàn ń ṣe ẹ̀sìn lásán ni wọn náà ti ríran rí o ti rí pé islam lọ́nà gbogbo nǹkan mi táwọn èèyàn ń ṣe lẹ́yìn rẹ̀ o ti rí pé ìgbẹ́ lásán ni èyí ti rí tó fi wá gba islam ó láwọn ọ̀rẹ́ òní ọ̀rẹ́ lọ́tún ọ̀rẹ́ lọ́sì àwọn ọ̀rẹ́ olórí ikú tí mú ni wọná ní rọrùn àwọn ni òjò kò gba ẹ̀sìn islam sórí bọ́rọ̀ tiẹ̀ náà ti ṣe rí tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù lọ́jọ́ tó máa gé kajẹ tó máa gé gbogbo ọwọ́ rẹ̀ jẹ ọlọ́run ò tiẹ̀ sọ pé yóò gé kajẹ àní gbogbo ọwọ́ rẹ̀ méjèèjì náà máa gé jẹ yọmọ ma jẹ ha èsè tóun ọgbà ẹsìn islam láyé kí ló ṣeun torí bóun fi wá pọ̀ tó báyìí tọ́jẹ́ pọ̀rọ̀ àwọn olórí ibú kan tí wọ́n ń ṣe òun ló ń tóun fi kọ láti ṣe ẹsìn islam. o náà ni wọn náà ń pè kò di pa bídíàtì bídí a máa ṣe wíwọ náà ní rọrùn fún yàn ni ọwọ́ aṣọ pé ò lè filẹ̀ gbogbo ọ̀rẹ́ rẹ tó ní ó ń bídí àní wọn bó bá wọ̀ tún ó ń bídí àní wọn bó wò òkè ó ń bídí àní wọn bó wò sàlẹ̀ ó ń bídí àní wọn àwọn kí wọn náà kúkú lórí bídí à ọgbà ọgbà lọ́jọ́ tó máa gíra rẹ jẹ tó máa búra rẹ jẹ àfi bí ajá àdìgbòlugi tó máa sọ sí o ọmọ sí o èyí ti rí kí ló sí ọ tó pé ọgbà súnà láyé Ah, orí ibú rẹ pọ̀ nígbà tó ṣe pé táwọn ọ̀daràn rẹ tó ń kóka lọ gbọ́ àwọn níbi díẹ̀ àníkẹ́ ṣe kú a ọlọ́dà kò má sàwà lọ lórí ibú ọ̀rẹ́ a máa bà tèèyàn jẹ́ ọ̀rẹ́ burúkú a máa kó báyà ọ̀rẹ́ burúkú a máa ṣe sábàbí kéèyàn ẹ jẹ́ àwọ̀ àpèjúwe ó náà ní àpèjúwe tó jẹ́ ẹ̀gbọ́n bàbá ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam Abu Talib yìí ó ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí àti dáàbò bo ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n gbogbo bára mi ṣe gbìyànjú tó láti pe bàbá yìí sẹ́sìn Islam ìṣe ni etí rẹ̀ bọ́ sápá o gbogbo bí wọ́n ṣe ń pè tó kò gbọ́ o kò sì gbà ó lòun mà pẹ́sìn tọ́lọ́ fi rán ànábì sallallahu alayhi wa sallam ọdájú kó lẹsìn òdodo àti kójú ọ̀nà tá nàbí ntọ́ ọ̀nà kan tako àfikọ́nà náà jẹgbẹ́ ṣùgbọ́n àti wí àti gbọ́ kí ni káráyé wí tó ń bá gbẹ̀sìn tọ́lọ̀ fi rán nàbí sallallahu alaihi wasallam ṣé wọn ò ní máa bẹnu àtẹ́lò kó ń pa ìlànà àwọn baba ńlá òun jì subhanallah ìlànà baba ńlá ìlànà baba ńlá eléyìí tó mú kọ́kọ́lọ́pọ̀ sórí ibu òun kan náà yìí ńlọkọba Abu Talib Sa'id ibn al-Musayyab rahimahullah ọgbà ọ̀rọ̀ wa látọ̀dọ̀ bàbá rẹ̀ al-Musayyab radiyallahu anhu al-Musayyab bàbá rẹ̀ òun náà ń bẹ́ẹ̀ bí ìṣẹ̀lẹ̀ yìí ó ní nígbà tí kú dé tí ó máa mú Abu Talib lọ ẹ̀gbọ́n bàbá ànábì tọ́dá àbùbà ànábì tó ṣe pé kò jẹ́ kọ́ bàjẹ́ ọ̀kan bàbá yìí òun gan jìyà pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam lórí bẹ́sì ìsìláàmù bí ó ti ṣe máa bẹ láyé láàyè ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam gbà tó ti ń pe bàbá yìí kó ṣe islam tó ń pe kó ṣe islam bàbá yìí kọ́ máa gbá àsìkò ìgbà tí wọ́n ń pọ̀ ká kú lọ́wọ́ tó kú fẹ́ẹ̀rẹ̀ tí ó jáde kúrò nílé ayé anabi sallallahu alayhi wa sallam ó wá bá bàbá yìí ó ní ya am qul la ilaha illallah kalimatun uhajju biha laka inda Allah ìwọ bàbá mi àbí ìwọ ẹ̀gbọ́n bàbá mi sọ pé la ilaha illallah gbọ́dọ̀ kan tó ṣe pé ń bọ̀ fi ìwé àwíjàre níwájú ọlọ́run ọba tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyam sọ pé la ilaha illallah kalimatun uhajju laka biha inda Allah gbọ́dọ̀ yìí máa fi bọ́ gbé àwíjàre lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ al pé wọn náà ṣe islam kù ṣùgbọ́n àsìkò tí wọ́n ń sọ fún bẹ́ẹ̀ àwọn èèyàn méjì kan bẹ lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn méjì kan bẹ lọ́dọ̀ Abu Talib lákòókò yìí wọ́n jẹ́ kèfèrí àgbà tí ìfẹ́kẹ́ lomi ò ṣoríire gẹ́gẹ́ báwọn náà ṣe jó lórí ibú àwọn náà ni Abdullah ibnu Abi Umayya àti Abu Amr ibnu Hisham Fir'aunu hadhihi al-umma ètò ọjọ́ Fir'aunu àjọ tiwa yìí ó náà ń bẹ lọ́dọ̀ Abu Talib ń ìgbà tí Ànábì sọ pé kọ́sọ́ la ilaha illallah àwọn ẹni láàbí méjèèjì wọ́n ti dojú kọ Abu Talib wípé atarghabu an millati Abdil Muttalib ṣé ń tọ́ ọgbà lérò ní kó fẹ̀sìn bàbá rẹ̀ lẹ̀ nígbà tí Muhammadu sọ pé kọ́sọ́ la ilaha illallah kó di mùsùlùmí sọ fẹ́ fẹ̀sìn bàbá rẹ̀ lẹ̀ ni tẹ́wọ̀n kẹ́rù rẹ̀ náà lọ́sọ̀ pọ̀lọpọ̀dọ̀ lórí ibú lónìí ẹ̀sìn bàbá mi ẹ̀sìn bàbá mi ẹ̀sìn bàbá mi wà àti bàbá rẹ̀ ọkàn jọ wọ náà rọrùn ni tani baba aya baba tó kún kèfèrí tí wàá wá sọ pẹ́sìn baba rẹ náà ni wọn náà ṣe kú ẹ jọ pàdé ńbẹ ẹnu ká ẹmú létí ra yín ni tani baba òfò baba ẹlẹ́bọ tó kú lórí ẹbọ tí wọn náà sọ pé orí ẹbọ ló kù sí ẹ jọ pàdé ńbẹ inú ná kìí má sàdúgbò tí wọn máa kíra wọn tí iná máa ju ọ látòrí délẹ̀ láti lẹ̀ lórí ọlọmọsàwà lọmọ wọn ní sọfì ẹ̀sìn baba rẹ ah ọ̀rọ̀ ìwúwo ìmọ̀ wúwo létí àwọn aláìgbọràn sófì ìlànà bàbá rẹ lẹ bàbá rẹ ó wá dàbí ànábì bàbá rẹ ó dàbí ànábì tọ́lọ̀ ránṣẹ́ àwọn bàbá tí ò ríran tójú wọn ti fọ́ dànù tí wọ́n tí wọ́n forí kalẹ̀ fókúta àwọn bàbá tójú wọn ti fọ́ dànù tí wọ́n forí balẹ̀ fóòsà àwọn bàbá tí ò gbádùn tó yẹ pé wọ́n gbé wọ́n gbé bọ́ lọ sóríta gbogbo ẹran táwọn ò rí jẹ gbèsè ayé wọn wọ́n gbé lọ sóríta sáwọn eléyìí ń gbádùn ọwọ anílànà bàbá rẹ̀ kan ló ṣe kú ẹjọ wọ ọ̀nà jẹ́jẹ́ ni kò sí tọkàn lọ́hùn. Abu òun náà wá rò torí pé etí àwọn ẹni tí ò ní gbọ́rọ̀ yìí máa di sípè tí wọ́n bá ń pè wọ́n. ó ní a ṣé kò wọ́n rẹ lẹ. nígbẹ̀yìn gbẹ̀yìn orí ẹ̀sìn bàbá òun lòun ó kù sí o la ilaha illallah iná ara wọ màrán náà kéèyàn wá jẹ pé ní rọrùn ló sì fọwọ ara rẹ̀ mú tíkẹ́ẹ̀tì iná ọlọ́mọdé àwọn òsì nọ́mbà mu torí di eléyìí báyìí àwọn olórí ibú wọn kó bá àwọn méjèèjì ọ̀padà wàá jó lórí ibú àwọn tó kó bá wọn méjèèjì wọn òun lọ padà kú lórí orí ibu ṣùgbọ́n abdullah ibn abi umayya òun padà gba islam allahu akbar ẹ̀mẹ̀wá wo tó ti ṣe sẹ́yìn ṣùgbọ́n nígbà tó ṣe kọ́ lọ́wọ́ bá wa téèyàn bá ti gba islam yọ pa gbogbo ẹ̀ṣẹ̀ tó ti síwájú rẹ̀ ni Abu Talib ń tẹ dọ́mọ́ná látàrí táwọn àwọn tí wọ́n tí wọ́n mú sórí ibú mú sórí ibú nítorí ẹ̀ ẹnìkan náà méjèèjì òun ó sì wà àlùjánnà torí ẹ ọlọ́ọ̀dàkùn mọ́jà bá àwọn ẹni bú tó tí ẹ bá ti lẹ́ni bú lọ́rẹ̀ bí wọ́n ti ṣe máa ba tèèyàn jẹ́ nu ọ̀wá ní ní ẹni bú kan lọ́rẹ̀ kó fi ẹnu ara rẹ̀ pera rẹ̀ lẹ́ni bú kò lè ṣẹlẹ̀ gbogbo ẹni tí wọ́n bá ti ní lọ́rẹ̀ láyé wàá rí pé tí wọ́n máa fi yọ ni pé àwọn ń kọ́ ẹni rí làwọn ọ̀rẹ́ kan ìpera rẹ̀ lẹ́ni bú ìwọ alákèésì ìwọ gbọ́dọ̀ sùn gbàgbéra ìwọ gbọ́dọ̀ fọ́nú fọ́ra ọ̀rẹ́ mi tí mo ti ẹ̀ níyì ṣé dáadáa ni máa pè mí lọ sídìí rẹ̀ ní àbá ìdá ṣé bí ṣe sórí ire ni máa wá fún mi ni àbí bí ṣe sórí ibú nígbà tó bá ti wá yí ọ ìwọ lọ́wọ́ àmọ́ tara rẹ̀ dájọ́ pé eléyìí olórí ibú ẹ̀dá ti mú ni sórí ibú ni a eléyìí olórí ire ti fẹ́ sórí ire ni ètò bá ti jó lórí ire wàá rìn mà wàá rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èjòbì e rárá e bì, nítorí ọmọ ẹ jẹ ẹ máa tẹ̀lé yẹn ń jẹ nǹkan kan bíi pé fi ń panu kò ju bisikíìtì lọ ọ̀rẹ́ tó ní ọ̀sọ̀ ọ̀dẹni tí ń jobi ọ̀sọ̀ ọ̀dẹni tí ń jorógbó díẹ̀díẹ̀ olóbì àtorógbó kò ní lọ dáadáa lọ́nà fún àfi kéèyàn tún fi sìgá kún so oníta bá ti kọ́bì sẹ́nu bá ti fa sìgá díẹ̀ wọn náà bá tún mú ma díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ wọn ni rárá kò tún dáa tó kéèyàn tún máa gbọ́ tí sí bàbá ti ń fa sìgá kó o mutí kó sì jẹ sìgá Odi di mẹ́rin orógbó siga, sìgá ọtí so die die die díẹ̀ díẹ̀ bọ́tí bá ti zina wọ. zina wọ. nígbà tí lóyún ti wọ̀ kama se ṣe wèrè kò ní wọ́n lọ́rọ̀ rẹ̀ torí ẹ̀ ọ̀rẹ́ á máa bà tèèyàn jẹ́ bí ẹni tó ní babaláwo lọ́rẹ̀ẹ́ ni ẹ rí i pé gbogbo àwọn oògùn burúkú lẹ́yìn máa bá lọ́dọ̀ wèrè gbogbo àwọn nǹkan tí ọ̀dà ni wọ́n ní kó ná ọmọ lọ rì mọ́lẹ̀ ọ̀rẹ́ wa àṣìrẹ ni láǹfààní ni wàá gba kíní kan tí mo fẹ́ fi sí ọ láǹfààní so bẹ́ẹ̀ ni tó bá sì jẹ́ pé ẹni tó ní lọ́rẹ̀ òun bá jẹ́ ọ̀daràn tí kì í gbàwẹ̀ Ramadan Ramadan náà wá dé ọwọ́ àlọ́ síbi tẹ́ ti máa pàdé àwọn gbámọ̀lá wájú wọ́n ń jẹun lọ wọ́n tún gbọ́ títí wọ́n mú lọ wọ́n ní wọ́n náà wúyọ́ kọ́ jẹun jàre pé à mọ̀ ń gbàwẹ̀ àdéhùn wúyọ́ kọ́ jẹun àwọn ah, nìkan làkọ́kọ́ mùsùlùmí ni. Ah, ibi títí sẹ́yìn ẹlẹ́mi àgbà ọ̀rẹ́ wa dàpọ̀ náà fọwọ́ járe kí ọwọ́ ọlọ́wọ́ púpọ̀ ọlọ́wọ́ róró ahán dàpọ̀ jẹ́ ẹran ẹ̀ dàpọ̀ ọ̀dà ṣé ń jẹ́ tóní. la ilaha illallah ní ọba máa ma àwọn máa àwọn ọ̀rẹ́ lọ bá wọn níbi tó ti lọ wọn kálukú àwọn aṣẹ́wó wọn aṣẹ́wó jókòó sẹ́gbẹ̀ẹ́ kálukú ìwọ wọn máa sọ ah, àwọn obìnrin náà náà tí ti jẹ́ àbí àwọn àyìn nìkan ni ó ní à òun máa ń tijú ni ẹ̀rọ pẹ́ nìkan wá jáde wọ́n bá wọn fọ́ gbé ọ náà bá di zina torí gbogbo àwọn burúkú wọn ti ba ó ti tó bá wọn o ẹlòmíì ò délé olóògùn rí ló mú ẹlòmíì ò délé náà ní ọ̀pọ̀lọpọ̀ ọba sì ti jó lórí ibu tí ọba sì tọ̀rẹ́ tó mú lọ́rẹ̀ ọlọ́run bá dákun má sàwà ló lórí ibu o torí ẹ lọ́lọ́run bá ti ń sọ fún anabi sallallahu alayhi wa sallam pé ma kana lil nabiyyi wal ladhina amanu an yastaghfiru lil mushrikina walau kanu uli qurba min ba'di ma min ba'di min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim ọlọ́run kò tọ́sán anabi sallallahu alayhi wa kò sì tọ́sán olùgbàgbọ́ òdodo. pé kí wọ́n máa tọrọ àforíjì fáwọn ọ̀sẹ̀ bọ̀ kódà kí fámìlì wọn lẹ́yìn ìgbà tó ti hàn máa wọn ìgbà tó bá ti hàn sí tọrọ àforíjì fún ẹni tó bá ti kú lórí tọrọ àforíjì fún ọmọ náà nìyẹn ẹ̀ tọrọ àforíjì fún ọmọ torí ẹ ẹ ti ká wò àwọn tá là ń bá rìn àwọn tá là ń tó máa jẹ́ ní ilé ẹjẹ́ á dì wọ́n mú lọ́wọ́ méjèèjì o nítorí pé bí wọ́n ti ṣe fẹ́ kọ́ da fáwọn náà ni wọ́n mọ̀ wá kọ́ da fáwọn náà báwọn yẹn bá ṣe ń sọ̀rọ̀ wọn dáadáa ni wọ́n mọ̀ sọ tiwa náà dáadáa àmọ́ tó bá gbẹ́ ní búlá bá bá tò kò sí tàbí ṣùgbọ́n pé bí náà burú wọn bá dàjọ́ wa lónìí wọ́n bọ̀ wá dàjọ́ wa lọ́la á sì rí i pé gbogbo rẹ́gbẹ̀rẹ́gbẹ́ tó máa fi ń rẹ́ wọn lára kò sí tàbí ṣùgbọ́n pé yọ gbórúkọ wọn ti ṣe dáa láwùjọ báwọn èèyàn ti ṣe máa sọ̀rọ̀ ń dáadáa báàrin òun àtọ́lọ́run ẹlẹ́dàá ó ti ṣe dáa nítorí àti rélé yìí èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti yan àwọn ọ̀rẹ́ dáadáa láàyò àwọn ọ̀rẹ́ tí máa pe ní lọ sídìí ká ṣe dáadáa téèyàn ó sì fi dẹni rè àwọn ẹni tí máa kọ ìbàjẹ́ fún yàn téèyàn ó fi jìnnà sí ìbàjẹ́ pátápátá irú wọn ló yẹ ká láàyò kì sọ̀rẹ́ tí kọ́ni ká burú sọ́ma ká burú síyàwó ká má da sẹ́bí ká má da sọ́rẹ̀ kí gbogbo èèyàn kí wọ́n má lè bá wa ṣe ọ̀rẹ́ burúkú làwọn eléyìí ọ̀rẹ́ tí kọ́ ni ká ṣe dáadáa ọ̀rẹ́ tí kọ́ ni ká lawọ́ ọ̀rẹ́ tí kọ́ ni ká sin lọ́n ọ̀rẹ́ tí ni ká má dasẹ̀ níbi à ń lọ sí mọ́ṣáláṣí ọ̀rẹ́ tí ni ká lọ síbi àti gbọ́rọ̀ ọlọ́n ọ̀rẹ́ tí kọ́ ni ká lọ síbi tá a ti sórí rẹ̀ àwọn gangan lọ̀rẹ́ tó dáa. ìwọ náà wàá jẹ́ ọrẹ tọ da fáwọn ọrẹ rẹ ìwọ náà jẹ́ ọ̀rẹ́ tó dáa fáwọn rẹ ṣé ìwọ náà ń pa lọ si dáadáa ṣé ìwọ náà máa lọ torí kékeré ṣe kíkí wọn máa retí kọ́rẹ́ rẹ̀ ọjẹ́ ní ire sẹ́ni ibú kọ́ tí wọ́n ṣe ìwọ náà lè jẹ́ ní ibú kí wọ́n má bàa wá jẹ́ ní ibú wọ́n náà jọ́rẹ̀ rere fáwọn ọ̀rẹ́ tó wa tá èèyàn ti lọ jókòó ti lọ́rùn níṣẹ́jú mẹ́wàá kéèyàn tó di pé èèyàn lọ sí mọ́ṣáláṣí ọ̀rẹ́ mi wọn náà múra já lọ ńbo àfẹlùkà lọ sí lọ ò ní yé ṣe bẹ́ẹ̀ títí tí ó fi di pé ń tẹ̀lé ọlọ́jọ́ kan ọ̀rẹ́ mi já lọ síbi tá a ti lọ gbọ́rọ̀ lọ kò mọ́rẹ̀ rẹ lẹ́yìn ó di bí ìdánilẹ́kọ̀ọ́ ẹ lọ gbọ́rọ̀ lọ sẹ́mi máa múra wọn lẹ́yìn náà ni lọ sóde patí lọ sóde ọtí lọ sóde èlù lọ sóde ijó lọ sóde olókùn bí a ṣe máa múra wọn lẹ́yìn náà nù níbẹ̀ fi máa kún fọ́fọ́fọ́ wọ́n máa múra wọn lọ wo sinimá wọ́n máa múra wọn lọ wo fíìmù ìwọ jẹ́ ni tó ṣe pé àtòdìjẹ́ rẹ̀ ni wọ́n máa ṣe ọmọ rẹ̀ wá mọ́ṣáláṣí ọmọ rẹ̀ wá bí ìdánilẹ́kọ̀ọ́ ọmọ rẹ̀ lọ síbi báwọn ẹrú ọlọ́run ṣe ń fowó wọn ń ràn àwọn ẹrú ọlọ́run lọ́wọ́ kó ná orí kórì rẹ̀ owú gbowó tó náà tó ní ó yẹ kó ná ọmọ àṣẹ báyìí mọ́rẹ̀ rẹ̀ lọ síbi tó ṣe pé yóò ti rí àwọn èèyàn tó ṣe pé wọ́n fowó tí wọ́n wàlùkìyàmà kó náà lè máa fi tiẹ̀ wàlùkìyàmà mọ́tàsẹ̀ máa retí pé kọ́rẹ́ rẹ̀ ọjẹ́ ọ̀rẹ́ rere sí wọ ìwọ kọ́kọ́ jẹ́ ọ̀rẹ́ rere sí ná kọ́kọ́ jẹ́ alábàárìn rere sí nítorí pẹ̀lú bẹ́ẹ̀ ẹni tá a máa ń ṣe dáadáa sí òun náà dẹni dáadáa ẹni tí máa ṣe dáadáa wa ń pè àwa náà kájẹ ẹni tó ni ọlọ́run bá kó tún mi pẹ̀lú yín ṣe ọlọ́run bá ràn wá rere fáwọn ọ̀rẹ́ wa kó ṣe àwọn ọ̀rẹ́ wa lọ́rẹ́ rere fún àwa náà ọlọ́run bá kó ṣe gbogbo alọ́mọ àlìjánà kárántí pé wọ́n á ń bẹ nínú tọ́lọ́ fi máa ń ṣàánú èèyàn tó fi máa ń gbàdúrà èèyàn pé kéèyàn pọ̀ ní mímá sí àṣàlátù fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọlọ́run ọba àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ náà àwọn náà ń ṣe àṣàlátù fún sallallahu alayhi wa alihi wa sallam fallahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim. إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم عز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم انا نسالك بانك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الا تدع لنا في مقامنا هذا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مبتلا الا عافيته ولا مريضا الا شفيته ولا ميتا إلا غفرت له ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا أعنتنا على قضائها على عافية برحمتك يا أرحم الراحمين وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله